إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك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 وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجير ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين adúgbò ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run àti ọgbẹ́ tó sí àtọ̀rọ̀ ìṣe àti ìgbẹ́ fún àdúgbò ọ̀hánlẹ̀ tí ọlọ́run àti ọ̀sẹ̀ ẹjọ́ gẹ̀ẹ́sì àwọn adìrẹ̀ ẹ̀sẹ̀ òjò rẹ̀ àti ogun ẹ̀ yóò tó wájú ọmọ Islam yóò fi jẹ́ ògbóǹde ọlọ́jà àjọ ọ̀rẹ́ mọ́ lánàá ti ṣe Monday a pè ní ọjọ́ karùn-ún nínú Ramadan àti tẹ́lẹ̀ ọjọ́ kẹrin ni àná òní túnde ti jẹ́ ti jẹ́ ọjọ́ karùn-ún nínú ọdún báà two thousand and twelve ti ṣe one thousand four hundred and forty one lẹ́yìn ìjìrà àdébí wọn sábà lọ́rọ̀ àyè òkẹta. àti bá ọ̀rọ̀ lọ lórí gbọ́dọ̀ ọlọ́ọ̀bà lẹ́kọ́lá ọ̀sọ́nù tọ́sí fàájà tọ́sọ̀ ike máa ìdìbìyàwó mi di ọlọ́ọ̀bà lẹ́kọ́lá láti yóò ìjọ ní àtìyámà ìjọ àjíǹde yóò máa dára lóríṣiríṣi tí ọ̀sẹ́ nìkankan tí ó fún wọn dára jọ́nà ọlọ́ba òdodo olóníyàwó di olólọ́jọ́ ẹ̀sán yìí àwa sọ̀rọ̀ lórí agbọ́nrin ogún tá a sì sọ̀rọ̀ lórí máàlì ìyàwó di nípa ìtẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gangan fúnra rẹ̀ ní tẹ̀tẹ̀tẹ̀lé. àwa bá lórí ṣètà ìṣirò ṣẹ́tà àti ìjọba ìbíyàmà lánàá lọ́wọ́ mẹ́rin bá pé ẹni tí bá ń ṣe dáadáa lẹ́yìn ìgbà tó ṣàìdá tó kú lórí ìgbàgbọ́ òdodo inú dáadáa tọ́lọ̀ ó fi fún náà yìí pé kó fi dáadáa jùlọ àìdá rẹ̀ tọ́bá túbà òdòdó ilé ayé àmì tí ó fi mọ̀ pé ọlọ́wọ́ bá gba túbà òun wá sí àtúnṣe fún dáadáa lẹ́yìn ọ̀sẹ̀ ìdá rẹ̀ àjẹ́pẹ́ àmàláìkà wọ́n kọ́ ikú lágbájá ó fi túbá kò ẹ̀fẹ́ rẹ̀ ọlọ́run ti gbà á gbàdúrà wá jíjọ́ ìjà ìyáàmà tó bá tó sì ní òní mú ìwé rẹ̀ àti òmùọ́ rẹ̀ kò ní rí àìsí àtúnṣe mọ́ ọlọ́ọ̀bà ìgbọ́lá ó ti fi ṣe pàṣípààrọ̀ nìyẹn ìyẹn tó fi dáadáa parọ́ àbúrò fún nínú déédéé ọlọ́run lẹ́yìn ìgbà náà látúnṣe àyẹ̀wò ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá ìgbé gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn ìní ọ̀kà síra rẹ̀ ìwé tí ẹ bá fún ìjọba ìyáàmọ̀ lọ́jọ́ ìṣirò sẹ́ẹ̀rẹ̀ yọ ọ̀kà ọjẹ́ múmi nínú òtú jẹ́ múmi nínú òun náà kà tó wà bẹ́ẹ̀ kódà ẹ̀dínú rẹ̀ bá dùn yóò sọ pé ayé èèyàn ẹ bá òun ka ntọ́wà mú sínú ìwé nílẹ̀ ẹ̀ka oríire yìí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ọ̀la wẹ̀ lọ́wọ́ ní tẹ́lẹ̀ nígbà tí a bá parí arúgbó yìí yẹn gbé lẹ́yìn ìgbà tí ó kálukú tó wá ti ka síra fi ẹkùn tọ́ka lákàtì lẹ́yìn ìgbà náà ni wọ́n á bẹ̀rẹ̀ yẹn ni. ẹlẹ́kẹ̀tẹ̀lẹ̀ eh, ẹlẹ́kẹ̀rìnlá tá a mẹ́nubà lánàá àti ní ìṣòro sẹ́yìn náà ní wípé ọlọ́ọ̀bá yóò fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn wípé iṣẹ́ rẹ̀ tó ṣe ni ọjà búrú ni ìṣirò tí ń o ó sì mọ ọlọ́ọ̀bá ní oṣù láti ó ṣe yẹn ní òyìn tí òṣù bẹ̀rẹ̀ sí yámọ̀ àti mú ẹ̀rí wá lórí pé ni tí ò nínú ẹ̀rí tá a mú wá lórí ẹ̀ lánàá rẹ́kọ̀rí ẹ̀ náà ni àdúólé lórí oná ìdúgbòdò ọ̀nà ọba àlìkíọ́lá tọ́sọ nínú súrọ́tù nẹ́bà ní àyà twenty one títí dé táàtì ọlọ́ọ̀bà lè fẹ́ wá sọ pé iná jahannama ká anáfi ní sọ́ọ́dá iná jahannama ọjà ìdí dúkọ tí ń retí àwọn káàkiri àtàwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tọ́lọ̀bọ̀ ọ̀sán ojú ẹ̀fẹ́ wọn fún wọn lè tọ́ ọ̀gbìn náà àbáà. ó ń retí àwọn tí wọ́n kọjá àlàfọlọ́run pé ibùdó sí wọn iná ìdíjà náà láti ìyìnà fi ha ọba wọ́n máa lọ tún lọ kárin kéde nínú ẹ̀ láyà tó kú na fi ha abárídà wàlá aṣà ọba atẹ́gùn tuntun kankan ò ní fẹ́ sí wọn bẹ́ẹ̀ náà ni nǹkan tuntun kan ò ní rí mú ilẹ̀ àmìmọ̀ wàtàṣà kọ́ àyàfi omi gbóná àti wàtàṣà kọ́ àti ètútù ètútù àwọn oníwẹ̀jẹ̀ tí wọ́n máa jáde lára àwọn ẹni náà ni wọ́n máa fún wọn mú gàgá àwọn onífà kọ́ ọjọ́ ẹ̀sán tó ṣe bíi ti ìgbésẹ̀ ṣe ìnáwó ń káàánú láyàrídúró náà ìta bá níta náà torí pé nígbà tí wọ́n wà láyé iná ń kánú láàyè ìdúnà ti bàbá àwọn ọgbẹ́rún wọn ní àgbèlè pé ìṣirò kan bẹ́ẹ̀ jọ gbàlùkíámà wọ́n ti ẹ̀sẹ̀ yẹn wọ́n ṣe é láti jọ léra lórí ara wọn ní wọn ọ̀fun kan sí gbígbé ìṣirò ń bẹ lálẹ́ kìámà wàkàtàbù bí ààyè àti náà ti ń dàbà wọ́n dá ṣùgbọ́n àbúrú bí ààyè àṣìnà ní dáadáa wọ́n pè ààyè àwọn ọlọ́run wọ́n pè é nírọ́. Fàkúlùlàṣẹ in aṣọ ìnà òkúta bá ọlọ́run àlejò aláìsí gbogbo nǹkan pátá àwọn ọlọ́run a ti rẹ̀ lákọọ́lẹ̀ tí ò ní dínkù rárá pàtó owó bàlá nàbí dàkún ìlà àdàbà ọlọ́run àmọ̀lẹ́kọ̀ ọmọ sọ fún ọ pé ẹ máa tọ́yàwó ẹ máa tọ́ ìyàwó fàlà nàbí dàkún ìlà àdàbà àní sálẹ̀kùn kìnnìkà fún yín àti ìyá ọlọ́run. nínú tí sọ fún wa pé ìṣirò òun náà ní pé ọlọ́ọ̀bà àdìgbọ́lá oníkàwà fẹ́ ká máa tòṣìlò fúnra ara wá ń ayé ká máa tòṣìlò fúnra wá ń ayé lọ bọ̀ kan àìdáa tó ṣe kọ́sẹ̀gbẹ́ kan gbọ́ bá tẹ̀yìn ọ̀sẹ̀ mẹ́kọ̀ yẹ̀wò lẹ́yìn oṣù kan bá kó kó kó wá kíni kíni ti ẹgbẹ́ tó kéré àbó òṣèré ọlọ́ọ̀bá ti fẹ́ láti fún ẹni tó àti ìbáfọ́ra àyà 284 ìtẹ̀lẹ̀ láàyè máa fi sàmà wá àti wà máa fẹ́ àrùn wà ní túbúdú máa fi àrùn tó sì fún bí ìlà fàyàzọ́fẹ̀rẹ̀ lè máa ń yíyàṣá wà yóò àbúgbò máa ń yíyàṣá والله على كل شيء قدير الله قال كلا لله ما في السماوات وما في الأرض gbogbo ti ń bẹ sánmà pátápátá ọlọ́run ló ní wà máa ń fẹ̀lẹ̀ áwùbí gbogbo ti ń bẹ ńlẹ̀ pátápátá ọlọ́run ló ní abẹ́lẹ́ ìtàkùn lè kílé mẹ́ òun ló ní òun ló ń dá gbogbo wọn ọlọ́run ló ní wà ní túbídú máa fi àwùjọ tó sì tún tẹ bá ṣàfihàn sí bẹ́ẹ̀lú ẹbí yín láburú àwòtò fúhù abẹ́ fipá máa ń lo àtìbò tó ń bi ìlà ọlọ́wọ́ fi tètè rẹ̀ fún yín ọlọ́wọ́ fi mà yóò fi tètè rẹ̀ fún yín bẹ́ẹ̀ náà ní ìtẹ́ sọ́kà sí dáadáa àdéńtẹ́ fipá máa àdéńtẹ́ fi hàn tọ́jẹ́ dáadáa ọlọ́wọ́ fi tètè rẹ̀ fún yín. فيغفر لمن يشاء ọlọ́ọ̀bá wa sàmójúgbò fẹ́ẹ́ tó bá wà nínú irú rẹ̀ láti sàmójúgbò fún wọ́n yóò hàn sí irú ìyẹ̀ṣà ẹni tó bá wà nínú irú ọlọ́ọ̀ láti dẹ́yà yóò dẹ́yà wallahu ala kulli shay'in qadir. ọlọ́ọ̀bá àlejòlá ọba tó ní kápá lórí gbogbo nǹkan ni ìtumọ̀ ẹ̀ náà ní pé yóò há gbogbo ń bìlẹ̀ là gbogbo tẹ bá tó sábà àtẹ̀tẹ̀ díta ọlọ́run ti tu ẹ̀ fún yín lẹ́jọ́ àbílẹ̀ ìyá mi. àyè mi ọlọ́run tún fi ọ̀rọ̀ ìṣirò ìrìnlẹ̀ pẹ̀lú wípé yọ́ọ́ jẹ́ ìrọ̀rùn fún bá ń tẹ̀lé àtẹ tọ́lọ́run yọ́ọ́ jẹ́ ìnira fún àwọn ẹlẹ́tẹ̀ ilé wa ní sọ́ọ́sì lè ṣe bọ́ọ̀ ayà kẹfà síkẹ̀ẹ́dógún ọlọ́ọ̀bá àdìgbọ́lá bẹ̀rẹ̀ fi yá ayú àdìgbì sáà إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور إن رب إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا الله أكبر الله يا أيها الإنسان ومدينه ìnáka káàdì fún ní ilà ọ̀bì kàkàdì hàn fàmúlà fi ó ń ṣe kìràkìtà ó ń gbìyànjú lọ́sọ́dọ̀ ọlọ́run ó ti pàdé rẹ ìwọ́n tó ń ṣe kìràkìtà pẹ̀lú pé ọ̀fẹ́ ìyọnu ọlọ́run tó o sì mú ọ̀nà ìyọnu ọlọ́run tó tọ́kàn ọ̀pàdé ẹ̀ ìwọ́n tó ń ṣe kìràkìtà lórí pé ọ̀wá ìyọnu ọlọ́run ṣùgbọ́n o ti sìn ó ti wọ̀ bẹ́ẹ̀ ìwọ́n náà pàdé tiẹ̀ náà ya ayú àlejò ń sáàrì ọlọ́run ó gbọ́rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ní àkàkà dé fún ìlà ìkàkàdékà ń fámúlá sí i dájúdájú ó ti kìràtà ó ti yẹn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ kò sí ń bọ̀ wá pàdé ẹ̀ ọ̀bọ̀ apàdé ẹ̀sán fẹ́rẹ̀ ọ̀bọ̀ apàdé ọlọ́ọ̀bà rẹ̀ náà fáàmà mani ó tí àkìtà bá ó ní tíra rẹ̀ níjọ́ ní فسوف يحاسب حسابا يسيرا ayébílẹ̀ ìgbà náà ìṣirò rọrùn inú wọn lọ sí ìṣirò rọrùn inú wọn ṣe fún jọ̀ǹda ìyáma ayé náà ló túmọ̀ sí pé àkọ́kọ́ gba síra náà àkọ́kọ́ gba ìlú iṣẹ́ náà kó tó di fáàlọ́ síbi ìṣirò torí fáàlọ́ lọ́rùn tó fi ìlú tààkì ó túmọ̀ sí pé lọ́ọ̀bá àlejò yóò yóò yóò yóò ṣe ìṣirò fọ́kálukú ṣùgbọ́n lẹ́yìn bàbá gba sákàdá tán ẹ̀ ń bá ti fi ọwọ́ ọ̀tún ló fi gbà á mú mi ní òdodo nu bàtọ̀ ọlọ́pàá yóò há sábò ṣe sáàbà yìí ẹ̀ ti rọ wọ́n bọ̀ wá ṣe ìṣirò fún bí ìṣirò rọrùn wàyà ń kọ́ níbi ìlà áhàlì ìmọ̀sòwòrọ̀ yóò sì máa lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ níbi ìdùnnú àwọn èèyàn rẹ̀ wo àwọn èèyàn rẹ̀ fẹ́ẹ́ وأما ma أوتي كتابه وراء ظهره ṣùgbọ́n tó bá ti fi ti fún ní tíra ẹ̀ àmì lè àwọn kẹ́lí fọwọ́ gbà yìí wọ́n ti ti ń gbà tó ń gbogbo rọ irú ẹni bẹ́ẹ̀ bọ̀ wá máa pé o òun o òun wàyẹ́sọ̀lá àtẹ̀yìnrọ̀ yóò sì máa lọ jóná nínú náà tí ọmọ àjò gérégéré ìnáwó tààna fi àdìyí ìmọ̀sòrò rọ̀ dúró ẹni bẹ́ẹ̀ ìnáwó tààna fi àdìyí ìmọ̀sòrò rọ̀ nígbà wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ ó sì rí òun láyé ìnáwó tọ́nà aláyà fúru ọwọ́ ní òkú wọn ní padà lọ́wọ́ lọ́ọ́ ọ̀rọ̀ orí yẹn.

báwọn èèyàn bá tilẹ̀ fún wọn pọ̀ tó àti àlùjẹ̀nù bí wọ́n tilẹ̀ wọ́n pọ̀ tó òun ọlọ́run òun yára ní ìdí o. eléyìí wá ní sọ́ọ̀tù ìbáfọ́ra àyà two hundred sí two hundred and two. ọlọ́ọ̀bà àdékẹ́lá sọ pé tó ń mọ̀ náà sí ká fún la fún àfúnmọ́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 onífàyè ìgbà àkọlẹ ìfowópamọ́ síta fún nígbà tẹ́yìn bá parí ìjọsìn yín lásìkò àjì tẹ́ parí ẹ̀ tán fàdékúrú làáhà àti kíríkò àbá àkùn àwọ̀ àṣàtìdá ìgbìrọ̀ ẹ máa rántí ọlọ́run bó ti jẹ́ pé ẹ̀rí gbàgbé bàbá yín ṣe máa ń ta ń bí ọ ọ̀sọ̀gbé lágbàjẹ́ yìí ọmọ lágbàjá bí èsè gbàgbé bàbá tó bí ọ. máa rántí ọlọ́run bẹ́ẹ̀ àwọn ọjà ti dàbí kírọ́ àdúgbò kó tún rántí ẹ̀jú yìí lọ. fàmínà náà ti máa ń yẹ kó lórọ́ bá náà á ti náà fi dúníyà tọ́wọ́ bá kò yẹn ìgbàgbé ọ̀nà yẹn ìgbàgbé ọkọ̀ ọmọ bàbá bàbá kan náà wọlé ìgbàgbé kan ní ìdíbẹ̀ mi. ọlọ́run yẹn máa rántí ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá yìí bẹ́ẹ̀ náà ti فمن الناس من يقول ربنا آتنا في الدنيا wọ́n bẹ́ẹ̀ nù àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó máa tí ó máa wá dí àjì tí ó máa sórí ọlọ́run àtìnà fi dùnìyà ilé ayé ni ó fún wa ní nǹkan bẹ́ẹ̀ já lówó já bímọ já kọ́lé já ra mọ́tò jósè lùtàn àìjọ kọ́bí kàdí pírẹsidẹ́ntì kàdí gọ́vnọ̀ kàdí ọ̀nọ́rẹ́bù gbogbo tí ọ̀rọ̀ àti gbogbo gbogbo àtìkò rẹ̀ láti wá jìnnà wà máa láwọ òfin àfihàn ìgbìyànjú kálábà níbi ìsẹ̀mí ìtọ́rọ bọ̀ wá níbi ìpín èrìǹjẹ kankan fún tí ó fi fi àdúrà wà mí ní wọn máa ń yẹ òun ó sì rí bẹ́ẹ̀ nínú àwọn tó wá sí àjì tí ọmọ ọ̀sọ̀tọ̀ rọ́bàná àtìnà fi dúnìyà hasanatan wà fílẹ̀ àfihàn ti hasanatan wà kínà àdáàbànà ọmọ ẹ̀sùn wọn tí ọmọ pẹ́kúrẹ́ ọlọ́ ṣe dáadáa fún aláyé ṣe dáadáa fún alẹ́ àlùkìyàmà ti sọ wá kó mi ìyá náà rẹ wùlá ìsàlámù nà sí ibú mímú akátàwó lọ́wọ́ àpò ọlọ́ni àwọn tí ẹ bá pa ayé pọ̀ mọ́rùn kẹ́mi ń ṣàdúrà àwọn yẹn ló fẹ́ pé ìbéèrè ìjẹ́bíbẹ́ fún wọn níbi iṣẹ́ tí wọ́n ṣe wọ́n lọ àwùjọ ìyẹn ò lè fi sáábẹ́. ọlọ́wọ́ bá ọba tó yára níbi ìṣirò ni ọlọ́wọ́ bá tún fi ọ̀rọ̀ ìṣirò tẹ́ níjọba ìdíyàmọ̀ ó tún fi rìnlẹ̀ lórí àlámọ̀ yẹn. ọlọ́run tó sọ fún wa lọ́tọ́ tó gáfíò ayàtẹ̀rìnlá sí kẹtàdínlógún ọlọ́run tó tó fàájì fún láàmù ìlúyìnà láwùdí wàláwù kárí àríkà bìrún rọ̀bí ìdárajà àti dọ̀làárù yòlùkẹ́ rúhà mi amúrí yìí alámàyàṣà min ìbáàbí لينذر يوم الصلاة يوم هم باردون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كتبت لا ظلم اليوم إن الله سريع الحساب الله نفكر الله إما بلو مخلصين له lẹ́tọ́ kí ọmọ ẹ̀sìn ọlọ ẹ̀sìn ẹ̀mọ́ ẹ̀sìn náà láì ní ìsìn kẹta mí kódà báwọn tí ìbá tó mùsùlùmí tí ní owó ọ̀run sí ẹ̀yẹ máa tó lọ́ọ̀ fi sọ̀rọ̀ rọ̀fí dára já ọlọ́ọ̀ni máa ń gbé pé èèyàn ga dòlà àríkì ọlọ́wọ́ bá ní ọba alágàdá àti wèlékè ọ̀rùn àmìnì amúrìhì aláàmì àṣà òmìnì ìbáàdìhì ìṣẹ́yìnrán ọlọ́run máa fi ránṣẹ́ sí ẹni tó bá wà ní ìrú ẹ̀ láti fi ránṣẹ́ sí yọ fi ṣe ránṣẹ́ sí yọ rọ̀ ìlú sí lèyí ń kó lè bá wa sì ìkìlọ̀ fún wọn nípa ọjọ́ ìpàdé ìpàdé pẹ̀lú ọlọ́m ìpàdé pẹ̀lú àwọn ọmọ èdè ènìyàn tó ti lọ ìpàdé pẹ̀lú onígbèsè onígbèsè rẹ̀ àti gbogbo ẹ̀tọ́ ti bá ti bàjẹ́ pọ̀ ìpàdé pẹ̀lú wọn kó lè wá mọ̀ ìkìlọ̀ fún wọn kọjọ́ ọjọ́ jáde kó nù sàárè tí ò ní sí nǹkan kan lè má ní ìlú mọ́lẹ́kùlì yẹ̀wò òun ta ló ní ọlá ta ló ní agbára ta ní àtẹ̀yẹ́wò níjọ́ náà lílà ilé wa ìdílé kan ọlọ́ọ̀bá ọba àtó ọba tí ò síwẹ̀ alùpàáwù ọba tí túláàtì ẹ̀dá ti ń tọ́ba wù ọlọ́nkọ́ wa ní adìẹ ó máa tún jíza olúlo náà ṣe ń bì náà kásábà lọ́jọ́ tó ní ti jẹjọ́ mi àlùkìyàmà á sọ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́sàn-án gbogbo ń tọ́ba tè láàbò olúmọdé yọ̀ ọ́ kò ní sí ààbò sí kẹsàn-án níjọ́ náà láàájín síyà yẹn ìnáfíìlì jíǹsì gbogbo kẹsàn-án tí ń jábò sí ọlọ́dún yìí sí dọ́wọ́dà lè fi ara iná ńlá àfẹ́rí ìṣe sáábẹ́ ọlọ́ọ̀bá àlékẹ́ọ́lá ọba tó yára ní ìṣirò ní nínú káàfù mọ̀ pé ìṣirò ń bẹ́ẹ̀ tẹ̀lé àlùfíàmà òun náà ni àdìsí ànábì sallallahu alaihi wasallam látọ̀dọ̀ àìsí àkọ́tọ̀ǹkọ́ lọ́nà sí ọ sọ pé òjíṣẹ́ ọlọ́run sọ pé laysa ahadun yuhasabu yawma al-qiyamati illa halak kọ̀sẹ́ni kan tí mo ṣe sí òfin jọ̀ǹgà al-qiyama ní wíníwíníwíní àti wọ́n tún ọ̀ kíkọ́ àwọn ọgbẹ́ bá ẹ̀yẹn tó kò sọ́nà tí ó gbàgbé fakultu ya Rasulullah alayhi ta'ala qala Allahu ta'ala àṣà wa ni wọ́n á sọ pé òjíṣẹ́ ọlọ́run ìbára ọba àdékò láti sọ́nù kọ́ á lè gbé fàámà mọ́lẹ́ owó tí a fi sá bàbú bí ẹ̀mí nìyí fọ́sọ́ ọkọ̀ yóò ká àtàbọ̀ kì sá bàbí ẹ̀ sí rọ ẹ̀ǹtẹ́ ọdọ́ ẹ̀ǹtẹ́ ọba fún mi sákàdá díẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ yọ lẹ́yìn ìgbà náà tí ó lọ sí ìṣirò rọrùn á ti àsọpé sọ́nù ọba àdékò látọ̀nù kọ́rá nìyẹn òtí ọlọ́sọ̀lọ́ ihe ọ ga-eyiri ụrọ nye ego ọha wale ịta aha n'oyu na kásìlẹ̀ ìta abalị ọmọ ìpè ya ọdí ilẹ̀ ọ̀gbẹ̀ kọ̀tẹ́nì kẹtí wọn bá ti anú àwa ni fi omi lórí ìṣirò ya di wàhálà òde bá náà náà ya ọmọ ẹ arúgbìn kọlọ ọsẹ lè sá lọ yẹ sí ọ ẹ èsì lásán ní kọlọ ń jẹ arúgbó ti da ọjọ ìrọrùn ọlá tó bẹ lọ́wọ́ láàánú rẹ. ẹ ẹ àdínkù wa ló sọ ní Bukhari látọ̀dọ̀ kọlọ kọyọ ló sí oní òṣìṣẹ́ ọlọ́pàá lọ́la àdìwọ̀sọ́ sọ pé wọ́n ń ká nítorí àwọn mọ́gílámọ̀ tó lé àkéyìí mẹ́rin erédín àwòṣe ìfàlìyà tàhálẹ́lì mìíràn àlìyọ́ kọ́mílà àlìlá yàkúnà dìnnà wàlá dirham إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له حسنات أخذ من تكليئات صاحبه فحمل عليه الله أكبر الله دعا فصل عن وقف يجب أن تأخوى النبي صلى الله عليه وسلم لأنه تابع ريرا سوا بين الله من أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا الله أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا أجلوا nǹkan ọmọ ìyá rẹ̀ kan yálà nínú eréjì yìí nínú ọmọdé àti rẹ̀ ni ó ti bá ó ti sọ̀rọ̀ rẹ̀ láì dá lẹ́yìn tí ó ti mẹ́ àti ìdílé dáadáa o èèyàn ti ní gbèsè tó jẹ ọmọ ìyá rẹ̀ mu torí ẹ̀rọ tẹ́ pé gbọ́dọ̀ máa sọ àti máa sọ jáde lẹ́nu bá fọ́jú mọ́tò láfọ́jú àti pé ọ̀rọ̀ rẹ̀ ti mọ́ ẹ̀dọ̀ míì wọ́n á rò tó bọ́yá ẹ̀tọ́ la gílẹ̀ lọ sọ̀rọ̀ àgbà ọkùnrin ìtọ́kọ́jú ní ọ̀gbẹ̀tẹ́ bí i ṣùgbọ́n ọwọ́ sọ̀rọ̀ rẹ̀ láì dá kí wọ́n lè mọ̀ pé fífọ́jú àléébù ni à ó ti ní gbèsèjẹ tó ti jẹ́ láì fi àwọn ènìyàn tó ní gbèsèjẹ tó ti jẹ́ nù so èyí tó bá jẹ́ identification ipa afẹ́ sàdáyà ní ẹlòmíì kan mọ̀ wùdú fún àléébù sì lọ jẹ́ lára oúnjẹ tó ọba sọ nù kò sí wọn bẹ̀ tí wọ́n tún bá ti máa ń béèrè lágbájá ló gbàgbé ìdìwà bó lè ní ìdí wà rẹ̀ bí fún wọn sọ tó sọ dúró fún olódodo ni wọ́n bí fún wọn sọ ká dúró gbòdò ọ̀pọ̀ ẹ̀yẹ gbáà ni ètò ìgbà mi wọ́n sọ pé láàyè sọ́jà láàyè káàbà ìyẹn á dágbà sí ìdìwà ní ẹ̀mí ìgbà mi ti gbà ọ̀ àléébù so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọlẹ́sọ̀ọ́ nítorí kí òdodo ọmọ pàpọ̀ mọ́ irọ́ ṣùgbọ́n láì ní kọ́ ọmọ sọ̀rọ̀ yẹn lọ́sí sọ tó yẹ pé tó ń tìǹ bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ so òkú òtí mọ̀ kó ti jẹ́ ń dèdè náà lálẹ́ kìí àmọ́ àtọ́lọ́dá tó sànù ọ̀tọ́mọdé náà dá fún wa. àdẹ́bí wa sọ̀rọ̀ náà àyè wọ́sẹ́là ọwọ́ sọ fún wa yìí pé òun tó kù ń ta ń fọ aṣọ ọgbẹ nígbà tí èèyàn bá sí ìgbẹ́ mi tí ò tí mọ̀ ọkọ̀ ká kú ìrètí sí ń bẹ ó ṣàgbépadà tó bá bàjẹ́ kó tó pé ọ̀rọ̀ òṣì ọlọ́pàá sára sọ pé máa ń ká nẹ́tìlá owó mọ́sílámà tó lé àkíyè ẹni yóò tó bá jẹ́ pé àbòsí kan bẹ lọ́rùn rẹ̀ fún ọmọ àyá rẹ̀ ọmọ àyá rẹ̀ ọjọ́ mùsùlùmí ni kò jẹ́ mùsùlùmí ọmọ àkíwò àkúwò náà rẹ̀ torí pé lílo àkù pẹ̀lú nínú àdí ìgbà mi ò lè túmọ̀ sọmọ àyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ìgbà mi ò sì lè túmọ̀ sí ẹnì kejì rẹ̀ yálà ọjọ́ mùsùlùmí mùsùlùmí ni sọmọ́ńkà ẹ̀jú tó wáyé sí àbòsí kan bẹ lọ́rùn rẹ̀ fún ẹni kéjì rẹ̀ ó ń tọ̀ jẹ́ mùsùlùmí kìí ṣe mùsùlùmí ni mí ní ẹ̀rìbìrì nípa ọmọlúwàbí rẹ̀ tó ti bàjẹ́ ń kọ̀rọ̀ tí ọ̀rọ̀ sì rí bẹ́ẹ̀ a ó ṣe ní àbí nǹkan yòówó orí ọjẹ́ fàyíyà sàhálẹ́lì mìíràn kọ́yà wá bóun yóò ṣe di àlàájì bóun lónìí o yẹn tó kó ti dé lọ́ọ̀dọ́ rẹ̀ bí lágbájá kan sí ọ̀ mo ti kó dàbò sí ń bọ̀ ṣe mo fẹ́ kó orí ti mi ìlú ti dání ẹ̀ pé lórí oníkùwàdà kò bí yọ̀ǹda àbóníkí alọ́ àtọ́ tó ọba tó ìdí yọ̀ǹda láà mú ọjọ́ ọ̀rọ̀ tó kúkú ní ìwúdà ọjọ́ náà kí wáyé dáàbò gbogbo òkùnrin tó wáyé gbogbo òdì tó dúró ọ̀sán náà. èyí ìwú ó dúró kọ́lá aṣọ kọ́lá yà lóòrèkóòrè ní kéèyàn máa wáyé ọdún obìnrin kó mi náà máa wáyé ọdún bá kò sí búyẹ kò ti ṣe ọ kò sí kò sí ṣe kí má ti ṣe ọ táyọ̀ dáa tàbójúkò òfin

torí pé ẹ̀tọ́ méjì ni ẹ̀tọ́ ọkọ ọlọ́run ní ọmọ sábòsí àti ẹ̀tọ́ ẹni ẹni kọ́ padà lọ́dọ̀ rẹ̀ tó ẹ̀ta ìyà lọ́nà ọmọ ọmọ bíi nǹkan tó lágbára dín kí ẹ̀tọ́ sábòsí sí lọ́lọ́wọ́ bìbọ̀ láti láì kì á tó ọlọ́dà ọkọ sábòsí kò fún wa wọ̀ ẹ̀kókò wa láti rí ọmọ ti ló ti wà láì kì á mọ̀ oúnjẹ á ní ìwọ ìyẹn lọ́rùn ọlá àti tóbi rẹ̀ ọlá àánú rẹ̀ ẹ̀ anájọ́ sálọ̀ láàrin ọ̀sán ló fẹ́ ń bá ní ìwọ ẹnìkan lọ́rùn kó yà tètè wá o ní o ṣe dáadáa lé nígbà tó wà ní ayé yóò kọ́bùlà ńlá yẹ̀kú na ìyìnà rúgbà lájẹ́rẹ́ àmú gbogbo di àtúntò fẹ́ pé àtúnwò pọ́n àtúnwò sílẹ̀ kò sí kẹ̀kẹ́ nàmọ́ bẹ̀ àti góòdì àti sílvà kò sí kẹ̀kẹ́ màá ń bẹ̀ nka nàlàbù amadu sọ̀rọ̀ nti wọ́n ti ti ọ̀tẹ̀lẹ̀ lálẹ́ ìyá àmàlà ní sọ̀tẹ́lẹ̀ àwọn sọ̀nù àdìsí títẹ̀ rí bá iṣẹ́ rí bẹ fún ọ tó ti fọkàn sí fọ́ gbalada rẹ̀ irun rẹ̀ ní kàkà rẹ̀ ní àwẹ̀ rẹ̀ ní dáadáa tó ti sáwọn èèyàn ní òkè tàbí ní òkè fọ́jú ìmọ̀ sílámọ̀tì wọ́n wà múnú iṣẹ́ rí jẹun ní ìbámu tí àbòjẹ tó sàbòjì sí wọ́n wà lọ jẹ fọ́ mọ́ iṣẹ́ rí jẹ ẹwọ nǹkan wo ti fọkàn sí pé ládàrí tó ti ṣe lọ́rẹ́ pẹ́tẹ́ yìí àbòsí ibi tó wá pọ̀ pẹ̀lú kó sì rí ládá yẹ ìnú ọ̀wà kó ládá ọ̀wà lọ kó bá wọn ṣùgbọ́n bó mú ṣe wọ́n náà bá ní kẹlá lọ́mọ bí ó ṣe wọ́n ńlọmọ bí ó ṣe wọ́n yóò fi òṣùwọ̀n lélẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà tó ń sọ àṣọ wọ́n náà dọ́rùn mọ̀wá sí ẹ̀ẹ́dẹ́gbà yọ̀ọ́mẹ̀lẹ̀ tẹ̀yà wọn tí ó ń jọ síra wọn ọlọ́run gbé kalẹ̀ tí ó ń lẹ̀ ní àmọ́ ẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ insha Allah ta'ala. òjì ọlọ́run sọ̀tọ́lá wọn afárí àdídẹ pé wà á ń lọ́ọ̀tà fún làbú hasanatun tó bá jẹ́ pé ó ń tì ẹ̀ tó jẹ́ alábòsí kò ní dáadáa kankan lẹ́mọ̀ gbogbo dáadáa rẹ̀ yẹn ti há fún yàrá olùkọ́ káwọn èèyàn tó tó jẹ́ ń gbèsè àbúrú tó òkè tàbí wọ́n wà á lọ mú nínú sẹ̀díyàtò àkéjì tó wà lókè ní kejì rẹ̀ tó pa wà á lọ mú nígbà wọn bá lọ mú so fáwọn àlẹ́ yìí wà á gbélé òun lórí sọ̀rọ̀ so òní ọ̀wà ẹ̀wù yẹn yóò wà pé bó bá pé ìyá wọ́n tún fi kún nínú àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́dàkùn kọ́sàánú wa o ọlọ́dàkùn ọlọ́mọdé á ní ìwò yẹn lọ́rùn ọlọ́mọdé á ní ìwò yẹn lọ́rùn bàbá ti lọ́rùn kálukú ti sọ̀rọ̀ lẹ́yìn ni ìbéèrè lábẹ́ ìṣirò ipe màtáyà ìgbà wo ni ìṣirò ṣé àti sọ àtọ̀rọ̀ àtọ̀ àti tọ́ka sí i. inú ọjà kan àtẹ̀síwájú onímọ̀ ìpínlẹ̀ ìgbà tá a bá lọ gba sákàdá àwọn iṣẹ́ lọ́sẹ̀ wa kan sí o èdè pa àṣèjú ìgbà tó wà gba sákàdá sákàdá látọ̀ gbà ká tó wájú pé kìnìún á lọ bí sí o torí ẹ̀rọ lọ́run sọ ní kọ́lá pé ìṣèkọ́ ayé àtijọ́ ti tẹ̀lé pé wà fa amámaníkú tí a fi sá bàbú bí yẹmí níyì fàṣọ báyọ̀ ha sábò fi sá báyìí yẹ sí rọ ẹ̀ tá fún sákàdá tiẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀

lẹ́yìn ìgbà náà ni ní ìdí oṣù ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ tọ́lọ́ bá fi ń sọ fún nínú ayé àfitì náà ìlú wa ń bá zulu ìyàwó mà àyíjú àdìkújú ni mo ẹ̀yìn ọ̀daràn èèyàn ẹ̀yà adára ayé ẹ má dúkọ́ gẹ́gẹ́ tí àfáà ń tẹ̀fẹ́ sí ìṣọ́nù tàbí rẹ̀ ó ní ọlọ́ọ̀bà àdìkẹ́ọ́lá ọ ń sọ fún wọn pa ìṣesí tí ó ṣẹlẹ̀ sí àwọn káàkiri yàn ní àlìbíàmà nípa wípé ọlọ́ọ̀bà àdìkẹ́ọ́lá yóò ní wọ́n dára wọn yàtọ̀ kúrò lára wọn mú mìíràn láti ní àyè tá a dúró sí fún ìdájọ́ ènìyàn ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ èsì fi dáa nọ́mọ̀ nìkan ní ọ̀sẹ̀ péjì wọn wọ́n kọ́ sẹ péjì náà láàyè ká bẹ́ẹ̀ gbàdájọ́ onígbèlúgbọ́lọ́ náà tó sọ nínú súrátù Yunus ayé àtẹ̀sí èyí wípé wàyẹ̀ ó mọ̀ náà tó òun jẹ́ ní àárín ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزجلنا بينهم وقال شركاؤكم ما كنتم إيانا تعبدون ọlọ́run n'iwa wọ́yọ̀ ọmọ náà ṣúrù òun jẹ̀mí ọjọ́ ń bọ̀ ká gba àwọn ọmọ èdè ènìyàn ká gba àwọn ọjọ́ àtàlà ìdíwájú àlèbáàkù àjínde àlèhásírù gbígbà ọmọ èdè lójú tó ń mọ̀nà kú lórí lẹ́rí na aṣírakú lẹ́yìn ìgbà náà àwa máa sọ fún àwọn tí ń ro nǹkan mí pé fún àǹtún ọlọ́ni fata jánínà bẹ́ẹ̀ náà fún àwọn ọlọ́run á tó wá tó pìyà láàrin wọn wàkọ́ ọ̀dà túraká òun àwọn tí a ń gbò pọ̀ mọ́ ọlọ́run tí a ń sin lẹ́yìn ọlọ́run ọmọ sọ pé máa fún tòun ìjà náà tààbùdù ẹ̀yin tẹ́ ẹ̀ ń sá àwọn ẹ̀ka ń tẹ̀lé bá ilẹ̀ sí ẹ̀kẹ́ táwọn lè ń sìn òsà bọ̀ wá bẹ́sẹ̀ pé ìjì ìjì náà lọ gbẹ́ ń gbó kí lọ́kùn pẹ̀lú ọlọ́gbẹ́ òun ẹlòmíì òun òun ọ̀gbọ́n òun ọ̀rán wọn kó dà wọn jẹun àtijọ́ ìrẹ̀lẹ̀ àti ìbátan ní àdìdì àwọn ìgbésẹ̀ ń lọ́kùn ní o tó wù mí láàkà ìlé ayé o tó ti àmà kẹ́ <laughs> lọ́kọ́ sànù wa àdàbí yìí sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí dẹ́ wọ́n lọ fún mi wá sí náà láyé mi ẹ jẹ́ àlọ́kọ́ lè lẹ́sìn tó lẹ́ pé òun dára tó òun náà tẹ̀ pẹ̀lú lórí bùkátà wọn ẹ jẹ́ àlọ́kọ́ lè ẹgbẹ̀lẹ̀ ayé ẹ bá ti máa lọ́dọ̀ ọlọ́run <laughs> ọlọ́run sọ láàyè ní nínú tíwájú Rome àyà àkọsí wípé wàyà ọmọ takú mú sáájú yàwó má èdè yín yàtàbà ọ̀rọ̀ àkóòrùn ẹ̀rí mi ti tún kẹ̀lé ìlú wa yẹn ìpè lọ́jọ́ tí a dín ní òde ọlọ́run bá fi kí wọ́n gbé yàwó má èdè yín yàtàbà ọ̀rọ̀ àkóòrùn níjọ́ náà kálukó kún yẹlẹyẹlẹ níjọ ìjọ ọlọ́run sọ láàyè nínú tíwájú Rome ìpèpà àfẹnú wájú hákàlì bí nílẹ̀kọ́ yìí ní nǹkan bíbí àyè àti ayáwó fún làmọ́rọ́ dáláwó mi nà lọ́ọ̀hì yàwó máyìlì ìyàtọ̀ dàrún. oní ọlọ́ọ̀bà àlejò ọlọ́sọ pé bá àfẹnú wájú hákàlì bí nílẹ̀kọ́ yìí ní. tí a gbéra rẹ dúró fún ẹ̀sìn tó dúró tọ́ sí ṣe Islam ní nǹkan bílẹ̀ àyè àti ayáwó fún ọjọ́ kan tó dé ọjọ́ wo ni.

onínú ẹ̀ lórí eléyìí náà tún ní ìdó àdúgbò sọ̀fà tọ́lọ̀tọ̀ pé òṣùrò lẹ́dí iná bọ̀là mú wà zuwa jagun wà máa kánú yá àbùdú náà mìndú nílá fàájú húngìlá sọ̀rọ̀ tìlì jẹ́ ìyìm wà pé kú hún iná iná òṣùrò ẹ̀ nǹkan ti ṣe <laughs> ó ní ọ̀ṣọ́rò lẹ́bí iná bọ́lá mú ọlọ́ọ̀bá àdékẹ́ ọlọ́bà yìí pé ọ̀ṣọ́rò lẹ́bí iná bọ́lá mú ẹ máa gbá àwọn tí wọ́n sàbòsì ẹ gbá àwọn jọmọjọ ní àlìjíyàmà wàá sí wàá jà wọn àwọn tí wọ́n jọwọ́n jọwọ́n jọwọ́n ẹ gbá àwọn jọmọ ara wọn àti àjọ ń ṣe é pọ̀ wọ́n máa ká àwọn yàrá lójú àti jẹ́ǹsìn lẹ́yìn ọlọ́run ní dúnìlà jẹ́ǹsìn lẹ́yìn ọlọ́run fàádùn ilà sọ̀rọ̀ ọ̀sẹ̀ ìjẹ́ fìyí.

títẹ̀jẹ̀ mú mi àwọn mú mi náà ó ti jẹ́ ìsọ̀rí ìsọ̀rí bẹ́ẹ̀ náà sì ni àwọn káàbùrì náà àwọn ó ti jẹ́ ìsọ̀rí ìsọ̀rí. àwọn mọ̀háfàbùn àwọn táwọn tó ń fẹ́ ti fi rosẹ́ fún yìí nínú ọmọ ẹ̀dẹ́ ní àtàjẹ́ nú ọlọ́run tó pé wọn pípa wọn kan wà lọ́sùn àwọn kan wà lọ́sì ìbọnà sọ fún wa yá ẹ̀mẹ́dọ́ àríṣà rọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ gbé àga ọlọ́ọ̀lọ́ wá àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún áríṣù àwọn kan wà ní ẹ̀gbẹ́ òsì áríṣù àwọn kan wà wájú áríṣù ọlọ́wọ́ wa sọ fún antúrọ́pìlì wá 90 àti 91 ọlọ́ni wa mọ nǹkan nàmi ní akábìlì yẹmí fásálà ní yẹmí à ẹ̀ ń bá ti ike mú mi ni. ẹnba tètè mú mi ní òdodo ní tọ́jú ara ẹni ọ̀tún fásálàmù lákàmì ní àbẹ̀lẹ́yẹ ní à kí ni fi dáa tó àwọn ẹni ọ̀tún lọ́lọ́jà ọjọ́ wà nínú wọn o ọ̀tún wọn ọ̀tún àìsù wọn wà ọwọ́ ọ̀tún wọn oṣù gbàkíra wọn ọ̀tún náà ni wọ́n máa bá lọ sí wọn fi dénú àdìdẹ́nu ọlọ́wọ́. ọlọ́run tó ń sọ fún wa nípa ìmú túrọ́tù mùdẹ́sítìrì àyà àtàkì sí forty two ọlọ́ni kullu nafsin bima kasabat rahina illa ashabal yamin fi jannatin yatasaalun anil mujrimin ma salakakum fi saqar ọlọ́ni kullu nafsin bima kasabat rahina gbogbo ẹ̀mí pátápátá yóò dógò fún tó ṣe yẹn ni pé ní ọgbẹ́ sàn tẹ́ rẹ̀ ìjọba ìyá máa ilà àbàlẹ̀ ní ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ní ọ̀fun fi dáná ti yàtàtà alu. inú àdéhùn làwọn wà á ti sàmójúkò kó mi abúlé wọn tí wọ́n ṣe wọ́n wà á máa béèrè lọ́wọ́ ara wọn pa àwọn alìlẹ́gbẹ́jìlì mìíràn àwọn ọ̀daràn yẹn tí wọ́n gbàjẹ́ wọn lè máa rántí bàbá sọ̀tò ojú ní gbọ̀nà àbìgẹ́ lẹ́gbẹ̀ẹ́ ńkọ́nà gẹ́gẹ́ kan ó máa rántí wọ́n mọ̀ sọ yìí pé mẹ́rẹ́ta làkà fún un fi zàkà ló mú yín wọnú náà sàkárà ìbẹ̀rù láti sílẹ̀. ọlọ́run bá dìgbẹ́ látún sọ fún wọn pa rẹ̀ túrọ́sì wàá kí àìsàn náà níbẹ̀rẹ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ túrọ́sì wàá kí à láti àyà sí ní dékẹ̀dá. ọlọ́run ní dá wákà àti lè wá kà lẹ́yìn tàbí wákà àti ha ká bìbà ká bìbà tó bìà ìdá وقصت الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والصادقون الصادقون أولئك المقربون في جنات النعيم ọlọ́ni dá wọ́kà àtìlẹ́ wa gbà ìjọ́mbọ̀ sísẹ̀lẹ̀ tá a wí ìjọ́ sẹ̀lẹ̀ náà ìjọ́ mi nàlẹ́ bí a mà lẹ́yìn sẹ́lẹ̀ wọ́kà àtìlẹ́ ká bìbà kò sí kò sí irọ́ nípa bí ó sẹ̀lẹ̀ ká bí lọ́sùn rọ̀ bìà yọrí àwọn èèyàn kan lẹ̀ inú náà já nàmọ̀ wọn wọ̀ yóò gbé àwọn èèyàn kan já sókè inú inú inú àdéhùn ni wọ́n lọ ìdá àrùn àtẹlẹ àrùn rọ̀ já ìgbà ìgbà tí ọ̀wá lùdì bá mi lọ́wọ́ bá ilẹ̀ tí wọ́n mi ilẹ̀ wọ́n bó sátì di bàálù bá sá ókè bójú ilẹ̀ ọ̀gá tó wọ́n kàn máa kọdúrà wọn wọ́n kàn máa kùn jù wọ́n dé ojú bàtà ẹni àbá àmúmbà sá wọ́n wá ní orúkú lọ́kàn káàkiri ọkùnrin tó ń bá ju àjà ń kalata ẹwà ajẹ́ ìran ẹ̀yọ́mẹ́ ẹ̀dẹ́ ẹ̀yìn àti àjẹnú ìná mẹ́ta péré náà lẹ́ẹ̀jẹ̀ fa asáàbùlì mẹ́ná ti máa asáàbùlì mẹ́ná wà asáàbùlì mọ́sí àmọ́ ti máa asáàbùlì mọ́sí àmọ́ wà sáàbìkù na sáàbìkù ìpínlẹ̀ ìbàlẹ̀mọ́kọ́ ráwó tí jáde ti nàáyí ọlọ́ọ̀bá fẹ́ pé alákọ̀ọ́nù yín fa asáàbùlì mẹ́ná ti ó náà ní àwọn ẹni ọ̀tún máa asáàbùlì mẹ́ná kó ló ṣe máa àwọn ẹni ọ̀tún gan náà ìyẹn eh, láwọn ni wọ́n wà ká olùmọ́sí amọ́sí àwọn ẹni àwọn ẹni àlàáfíà fún bẹ́ẹ̀ àwọn ẹni òsì àwọn náà fún bẹ́ẹ̀ máa àti ààbò olùmọ́sí amọ́ lọ́fẹ́ mú ọmọ àwọn ẹni òsì yẹn eh, wà sáájú kúrú náà sáájú kúrú. àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n tún gbá wájú nínú àwọn àtàbùlù mẹ́gbẹ́ náà eh, ni wọ́n ṣùgbọ́n àti wọ́n tún méje ń kà ńgbàtí ẹmú ìgbà máníkẹ́ ìgbàtí máníkẹ́ wá tọrọ sójú ọ̀nà tọ́lọ́ ìbí tí wọ́n bá ti ń bo tọ́ bá ti ń bo náírà kan náírà méjì nǹkan kan tó ń wò lójú àwọn ẹ̀jẹ̀ àti kó gbogbo owó lẹ̀ kó tó fa sọ́ lẹ̀ kó tó fi nǹkan lò lẹ̀ àìsàn yẹn ò lè dàbẹ́ kò lè dàbá kan náà bí Abubakar bí aláàjọ àtàwọn jẹ́ ọjọ́ ọkọlọ́ dáa náà lè jọ wọn wá sàádìkù náà sàádìkù bí jẹ́ bá ti ní ẹ̀

ulaika al-muqarrabun ọlọ́run ní àwọn ẹni wọ́n jẹ́ kí ó súnmọ́ ọlọ́run fi jannatin na'im nínú àjẹ́nà tọ́jú ọgbà ìdẹ̀ra. nípa mọ́kífù wa níjọba àlùfíàmà àti àbùlù mẹ́mẹ́nà àti àti àbùlù mọ́ṣámẹ́ ọlọ́run tó ń sọ fún wa láàyè míì náà nínú Kùránì nínú Suratul Balad àyà ìkọkànlá sí ogún. رابع لثلاثة فلا تتحمل عقبا وما أدراك ما العقبة فط رقبا أو إطعام في يوم ذي يتيما ذا مقربة أو مسكينا ذا مقربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبي وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشحمة aléhìm náà sọdá ọlọ́ni falakọ́tà àmàlẹ́ àkọ́bà ọ̀ yóò àtúrí bọ̀ òkè ìṣòro kó mugun kọ́ le ẹ̀ kó lè mísìnmi fúlẹ̀ ayé rẹ̀ àtàlìkìyàmà wọ́n máa ádùrà àmàlẹ́ àkọ́bà bóòlù ti fẹ́ mọ òkè ìṣòro ọ̀hún fákúrọ̀ kaba ọ̀nà àdínkù tukùn lọ́rùn ẹrú ẹrú ti bá ń bẹ bí ẹ̀ máa tójú kòkòrò pé owó owó òun ọ̀bẹ ọlọ tó jẹ mọ́mi ní òdodo lọ́ra lọ́tùkù lọ́rùn rẹ̀ ẹ̀ńtọ́ ọlọ́pàá ti mọ́lé ní ìtàbùsí wọ́n fi yídi tẹ́sán ní ìtàbùsí lọ́gba bílíọ̀nù ẹ̀ lọ́sànwó ẹ̀ wọ́n wojú owó àwọn ìta ààrùn fi ìyàwó mi ní mọ̀sídàbà àbíkọ́ ọlọ fún yàn ló ń jẹjẹ nígbà ní ọjọ́ ibi bí àsìkò táwà àsìkò òkòrò kọ́lọ̀kọ́lọ̀ àpò mẹ́rin. ọlọ́ba amúkó mbẹ náà kí ìjọba tó kéde ìtẹ̀lé sọ́ọ́dí àríyá abẹ́ ẹ̀kọ́ ni tó wọ́n ti wọ́n ti ń túmọ̀ lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ àti bomi náà àmì náà ti ń sọ fáwọn ti ń dágbére ń bò kó tu wálẹ̀ o kó tu wálẹ̀ o tóbi láàánú rẹ o ó ti tu wálẹ̀ ní ìkókó wà ní náà lọ ẹ̀tọ́ ẹ̀fọ́ coronavirus bí wọ́n ṣe ìyàwó jẹ́ dúdú jẹrá ni wọ́n kàn ṣe ń tó wù wọ́n ni àfọwọ́n pẹ̀lú ti ìjọba lọ ti dẹ́wọ̀ lé kówó sí àfọwọ́n lọ́gbà owó ọ̀fẹ̀dà kó ti ìjọba lọ fún àmọ́ bájọba fi pamọ́ tó ọmọ bí bẹ́ẹ̀ láì ní san padà mọ́ nígbà tí ìjọba wa sì gbọ́n wọn tó bá wọn tó ń donéètì owó olówó owó wa tẹ́lẹ̀ wọ́n tó tọ́ adé sílẹ̀ nígbà tọ́rí àánú lọ́wọ́ ah, ọlọ́mọdé ọgọ́ta ní wa ọ̀ ọlọ́mọkọ́ba àtúbì tó ọ̀la àti tòrò láàánú rẹ̀ owó tó kó jẹ ìlẹ́gà ìlẹ́gà owó olówó orí olórí ẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ tó ti kó pamọ́ tẹ́lẹ̀ tó wá jẹ́ gbígbà níṣòro ọwá tó wá ń dúndùn orí pé ọ̀ntàánú àwọn èèyàn <laughs> tó wà tó dáadáa ti ẹ̀wọ́ rẹ̀ àwọn ìta ń fi mi ń fi kọ́ ọmọ òrukàn tó jẹ́ alákùnmá rẹ kọ́ ọ lọ fún lóúnjẹ jẹ níjọ́ kan tó ṣe pé ibi mọ̀gàbà ìjọ tó ṣe pé ibi mẹ́ta mọ̀gàbà nìyẹn àwọn mẹsì náà ń dà mọ́tàràbà àbí tá alákàtọ́ jẹ́ olùsìn lọ fún lóúnjẹ jẹ fún mọ̀gà ànàbí náà lẹ́yìn yìí náà àmọ̀nù wọ́tọ̀wọ́sọ̀ òbí sọ̀bìrì wọ́tọ̀wọ́sọ̀ òbí lẹ́yìn ìgbà náà kọ́ wá wà nínú àwọn ẹgbẹ́ ní ìgbàgbọ́ òdodo tí wọ́n fi máa sàtọ́lẹ̀ ẹ̀ sọ́búrù fún máa sàtọ́lẹ̀ sùúrù fúnra wọn àti kí wọ́n máa sàtọ́lẹ̀ àánú fún ara wọn ibi ibi gbólóhùn pé aomiski náà dá ẹgbẹ́ òfin olùsì láti máa sọ fún pé àwọn tí wọ́n bá tó wọ́n dún dún olùsì làwọn táwọn tẹ̀ wá máa gbowó bọ́ra ní máa gbé pé kó yá ju àlọ́ lè bá gbà ó ti wá lè gbéra rẹ sí ẹ̀sìn ìpínlẹ̀ dáná sárábà kó gbéra rẹ sí sálàkà olùsì gbogbo sàárà àti ṣe tó fẹ́ kó kọ́ náà gbà ó wù ẹ tó fẹ́ fún tó ní bùkátà fi kàn lóbi fún wá gbéra rẹ kalẹ̀ pé olùsì lòun tọ́ yẹ fún ọmọ ìgbà sàrà ẹgbẹ́ gbèsè ayé

sùmọ́tọ́ wá lọ́pọ̀ wọn tó kò sùmọ́ yẹ pé ara ah, rẹ lọ́nà mi lọ́yẹ kó wo sàrà àdọ́wọ́ àmọ́ lóòrè tí àgbọ̀ wá di fáàmù kalẹ̀ lọ́mọ pé ẹ̀rù lọ́pọ̀ náà fáwọn èèyàn mu ara tí àfa náà irú iṣẹ́ wo tí àfa iṣẹ́ àfa ni kọ́kọ́ yọ̀ sọ́nà bí o ṣe rú ju rẹ̀ lọ́lọ́ èyí tẹ́ ẹ̀ sọ èyí tẹ́ ẹ̀ ń tẹ́ òun kìí ṣiṣẹ́ àfa o o tí o ẹ̀ẹ́mbà ti jẹ́ àfa fọ́mọ́ ìgbóhùn gbòó wípé olùsí lòun àgbọn yìí àpá àti sáwọ́dì àríjà tí ń gbé nǹkan ńlá ńlá ti tó náà lẹ́ni tó ń fáwọn èèyàn lówó àti ẹgbẹ̀tẹ̀ ẹ̀ṣẹ́ òfin mi kọ́lọ́ gbọ́kọ̀ ọ̀hún kẹ́ mo gbọ́ pé nígbà ìjọba máa ń sanwó oṣù wọn nígbà tí stéèjì kan bàbá ní kí wọ́n máa sanwó oṣù mọ́ kó wọn fi ṣe nǹkan ní àwọn mùsùlùmí gbọ́ yìí sáwọn náà ti ju gara wọn ti ní ibi tí wọ́n ti máa wọn tàn kan tí ẹ̀jẹ̀ bá wọn ta gbẹ́rì nìkan ẹlòmí ìdíjọba ẹ̀fẹ̀ fún gan rẹ́gí àdínkù pèlè kátó wá pé ìjọba ìtẹ́ mú wa ẹ̀dájú ẹlòmí owó mọ́sálásí gẹ ìwé máa tọ́ lọ́jú láti kó kí ìbẹ̀lẹ́ ó ti mú tí ó ti mú lọlé tí omi owó mọ́sálásí ti lọ́wọ́ bóyá ní ọjà jùmọ́ kọ́lọ̀ ọ̀sà àdúgbò bá ti ń ṣe ìsìlámù yẹn ní bá ti ń ṣe ń dà tó kìí ṣe kan gidi o mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ tí ó jẹ́ ní àpẹẹrẹ afá àti ó jẹ́ afá òfin ìtumọ̀ kìí ṣe pàtàkì mọ́ tí ó ṣúẹ́ṣúẹ́ èyí tó ní òṣòro tá a àtẹ́ntọ́ mọ́tò àtẹ́ntí ọmọtò àtẹ́ntó lè fa àtẹ́ntó lè fa mọ́nà làfà bá ti lè ka bí ìdáhùn yẹn gbọ́ tún rẹ̀ wọ́n gbà pé àfààmù àbúté ẹ̀jẹ̀ láwà nílé wọ́n kọ́ àfààmù ó ti dà àfààmù bẹ́ẹ̀lì àná ti ń jẹ́lẹ̀ à lọ́wọ́ àti pété lè bàbá wọ̀ ó jẹ́ pé àti ha àti omi àti wà onínàtọ́ jẹ́ àkọ́ onínàtọ́ bẹ́ẹ̀ àmú bẹ́ẹ̀ tọ́nà kọ́ sàánú wa bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ tí ń bá jẹ́ onímọ̀ òdodo nínú Islam ọ̀yẹ̀ tí wọ́n wà lórí gbogbo làkúnṣe ó ti máa bá òjò tí ó ti máa dàgbàsókè tí ó sì máa dáa sí i ètò wọn dùn dùn pé àwọn àwọn àjẹ dọ̀sìn táwọn yóò àpò owó tó ń rún owó tí ọ̀mọ́ ni wọ́n bá ná fún ní àwọn ọmọdé ń jẹun ní máa náà ló ti pé agbájọ ọjọ́ wájú tí ó da orí yìnyín náà ni ìṣèjú ọ̀dà ni àníbi ọ̀sọ́lọ̀lá àdìọ́sọ́lá ọ̀sọ́ pé àjẹjọ lókè ti fún ọlọ́run ti sàrà alẹ́ tọ́gbọ́ àti fámìlì wọn nígbà tí wọ́n ti fún ẹgbà rírà fún yìí tí wọ́n fún ní ẹran kan tí wọ́n ti sàrà ẹ̀tọ́ wọn yàtọ̀ lọ́sà wà wà fún abẹ́ ìjọba fún àdàjọ sọ́lá ẹ̀yìn àjà ti mú padà àjà wa sọ́gbà ìyàlẹ́ sọ́lá lọ́wọ́ àríwọ̀ sọ́lá ọmọ mi ti sàrà àfúgbà rírà wọn ni ó sì mọ̀ bá àdàjọ sọ́lá lè jẹ sàrà sàrà àti pé káwọ́ òyìnbó ìtumọ̀ sàrà nù bí ẹ̀ bá ní nǹkan kò sí wọ̀bẹ̀ ẹ̀bùlógún kì í ti àbá àtọ̀bájú tó ń gun mọ́tò tọwá lọ́lọ́ ya tàtà fún òun tara ẹ̀jẹ̀ àti tọ́ba jẹ́ ọ̀yọ́ pé àbá àbá ń tún fáwọn fẹ́lẹ́tọ̀ sí ìlókù kọwá sọ fún lọ́lọ́ fún sàrà àti lọ́lọ́ fún sàtà òun tara ẹ̀jẹ̀ òun tira ẹ̀yẹ òun ní ládàtà kan bẹ̀ tó wù èèyàn fẹ́ pé o ti mọ̀ pé ìdí ó sì kò sí lágbára àti pèsè ẹ̀ fún rárá rẹ̀ àbọ̀ lágbára ìran bá ní agbára ẹ̀ mọ́ ilé òfin tó fi gbàládá ní nǹkan ó fi jẹ́ sàárà lọ́dọ̀ ọ̀gọ́lọ́ kéjì fi káàkọ́ wọn fi rárá ilé ìpín pé sàárà ni wọ́n sá gbà tó ọ̀rọ̀ náà nù àwọn àfáà gidi àtàwọn àtijọ́ àtàwọn ti ìmọ̀ ìjókòó ìjókòó ọlọ́ni tó mọ̀ ẹ̀mbá ti ru ilé ìtútù wa wà nínú ẹ̀ tó nígbàgbọ́ òdodo wọ́tá aṣọ ọ̀gbẹ́ sọ́bùrì tí ẹ ti sọ sọ sọ́lẹ̀ fún wa mọ́ lórí pé wọ́n máa ṣe sùúrù wọ́tá aṣọ ọ̀gbẹ́lẹ̀ mara hànà tí ẹ tún sàtọ́lẹ̀ fún wa wọ́n pa àánú ṣíṣe ùlàáìkà ábùlù mẹ́yìmánà ọlọ́run ní àwọn tí wọ́n ti yẹn àwọn lẹ́ni ọ̀tún ọ̀tún aríṣu wọn wà ọwọ́ ọ̀tún wọn fi gba sàkàdá náà wọ́n mọ̀ gbàlọ́ tó dénú àjẹ́ náà ọlọ́run jẹ́ àjẹwà nínú wọn والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة àwọn tí a ti ṣe èdè yìí ọ̀rọ̀ ọlọ́run àwọn lẹ́ni òsì ọwọ́ ẹgbẹ́ ọwọ́ òsì ní àríkù ni wọ́n wà ọwọ́ òsì wọn fi gba kákàdá wọn òsì náà wọ́n máa bá lọ sí wọn dáadáa àná alẹ́ náà mú ẹ̀ ń tẹ́ dènà lórí iná ọmọ ọdún tèrè gèrè wọ́n tún jùmọ̀ bẹ́ wọ́n tún wá sí ìdí ilé lórí iná ó sì mọ̀ jù bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ nǹkan sànù wa. lẹ́yìn ilé lóko mọ́lẹ̀ lẹ́yìn yẹtọ̀ wọ́n lẹ́yìn ṣìta. ta ni olùgbọ̀wọ́ ta ni olùdútó ọ̀rọ̀ ìka ọ̀rọ̀ sí omi dáadáa tẹ́gbẹ́ sí ọlọ́ọ̀ni nílé ayé yìí ọlọ́ọ̀ni nímọ̀ sí gbogbo nǹkan fún wa àwọn mọ̀láìkà kalẹ̀ pé ẹ̀yin lọ́mọ sàkọọ́lẹ̀ ní kí sàkọọ́lẹ̀ pàtó láti so olùtọ́hàn ní ya nù tútù sẹ̀ríyà nínú ọkùnrin àti hadith onáìkí ọlọ́ọ̀bà ọlọ́sọ̀ fún àwọn ṣúrọ́sì dájíà ìgbé fàtàkì ìnáma àǹtàmọ́gẹ́sìà látàlẹ̀ ìhìn bí mọ̀sọ́ ìfẹ́ ìlàmọ̀ntàwàlá wàkáfà fàyọ́ àgbébù lọ́wọ́lá àdábalẹ̀ àgbà ìnà ilẹ̀ iná ìyábàhùn tòmọ́ ìnà alẹ́ iná ìdábàhùn ọlọ́pàá àlejò ọlá ọ̀sọ̀ ìgbé fàtàkì máa ṣètì títí fún àwọn èèyàn iná máa àǹtàmọ̀ gẹ́gẹ́ olùṣèṣì tí lásán lọ jẹ́ sáfàdà jẹ́ ìṣẹ́jú ìfúláṣẹ́ nìyẹn ìjọba ní máa ní fúláṣì rẹ̀ bá bomú rẹ̀ bá bomú ọlọ́pàá ó mú yín o àbí kankan ìjọba ló lè fè yín. ṣùgbọ́n àfa fàdà kẹrì iná máa àǹtàmọ̀ gẹ́gẹ́ máa ṣètì títí fún wọn olùṣèṣì tí lásán lọ jẹ́ láti àbí tó bá pa ìdá apá àpọ̀mọ́ ìjọba ajẹ́pẹ́ ọlọ́run sáànù rẹ̀ lópin nù o lè kọ̀ fáwọn èèyàn bàjẹ́ agbára ìjọba tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fi kọ̀ fún pa bàjẹ́ lásán alẹ́ yìí ń bí mo sọ ìṣẹ́ kì í ṣe pé ọwọ́ adébọ̀ ń jẹ́ wọ́n tú láti ilá ntàwálà wa kàwá ìláyẹ ìlà ìtìtìmọ́ òmùkọ́tà ìyẹn bí wọ́n á ṣùgbọ́n mọ̀ntàwàlá ẹ̀mbá tẹ́rí padà wákàfàrà tó ìdí kèbèrè sọ́lọ́ ọ̀tẹ́rí padà fún bí ọ̀rọ̀ ọlọ́run ó sì kèbèrè sọ́rọ̀ ọlọ́run wàyó àbíbú rúlọ àwòlá àbálẹ̀ àtùbárò ìyá tó ga jù lọ́dọ̀ ọ̀bàlẹ̀kẹ́lá yóò fi jẹ́ iná ilé iná bàbùn orí àwọn ọlọ́run àwọn ọlọ́run ọ̀dọ̀ àwa náà ni olùgbọ̀wọ́ fún gbogbo ìṣirọ́sẹ́ wọn tí túmọ̀ ìjọ náà bá lè jọlá òun náà ni yóò ṣe ìṣirọ́sẹ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn níjọ nàìjíríà. inú sọ́ọ̀tù ráì ọlọ́run tó sáà tó gbogbo lórí eléyìí àyà kan sí ọlọ́run bá fẹ́ pé وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب إلى النبي ó ṣe é ṣe kọjá pé apá kan nù ìlérí ìyà tá a ṣe fún àwọn ará mọ́kà ká jẹ́ wọ́n náà rí kó rí pé ìyá ń jẹ wọ́n báyìí àwọn nọ́tà àfàyà nọ́tà àpẹẹrẹ bá ti mú ọ sọ́dọ̀ ó tó lè bá wàá jẹ wọ́n fàyín nà máa àlè ìtàlìbàlà ààbò kọ́ sọ̀rọ̀ kó dodo ńgó kó kílíà ntòjòjú sí rí ànábì nìyẹn ntòjòjú sí àbá àná nìyẹn kéde kọ́ wa máa wú pé alágbájá ọ̀rọ̀ sí lẹ́kọ́jẹ́ kò ní àtìdá àmúṣinú ẹ̀jẹ̀má táwọn ọ̀sẹ̀ màláìkà ni a tó dúró tì kò lè sọ pé àtìdá àmúṣinú ẹ̀jẹ̀má ní bẹnu gbáyà rẹ̀ kátó wá tó wọ̀ ntọ́ba ti màláìkà ọmọ sọ lẹ́ ọmọ kọ́lẹ̀ àti ntọ́ba sọ lọ́rọ̀ ntọ́bẹ̀lọ́kàn rẹ̀ màláìkà ọmọ kílọ̀kàn kọ̀mọ̀ ọlọ́nìká ọmọ ní mẹ́mbà ìdá tó ọ̀há máa bá yẹn ti bọ̀ ọ́rọ̀ bí ọdún ilé mọ́jà àdùnnú àjẹ máa bẹ̀rẹ̀ ọdún ilé mọ́jà ọjọ́ jẹ́ pé àtúndà rẹ̀ ọba ti mọ́ ẹ̀ka ń lọ sí ọmọ sọ fún mi yẹn ọba máa máa ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé síbẹ̀ bọ́ náà máa ń bẹ fún yàn kéèyàn wọn pé alágbẹ́jẹ́ ah, báyìí tó wà ní ọkọ̀ ẹ̀dí ṣe kan báyìí ah, kéèyàn wọn sára fún kan ẹ bá sọ bẹ́ẹ̀ kẹ́lí ìlú wọn sára fún kan torí òbí yàn wọn kọ lọ́lọ́run gbígbọ́ rẹpẹtẹ nítorí pé pọ̀sọ́ náà tó ọ̀fẹ́ kò sí tọ́fẹ́ ti mà ọkàn lè ṣe dájọ́ lórí ká pẹ̀lú iṣẹ́ tó ṣe ó ṣe é ṣe kọjá pé nítorí àlọ́kàn rẹ̀ nítorí ó ṣe é ṣe kọjá pé nítorí àlọ́kàn rẹ̀ kéjọ́ tó gbé káwọn gbà á ah, ìgbẹ́lọ́kàn rẹ̀ náà àwọn èèyàn máa tútọ́ funfun àti òjò ìbá ti máa tọ́ ẹgbọ́ tọ́ ní wọ́n sọ ọ̀tọ̀ ní jẹ́wà lẹ́nu wọn ọ̀tọ̀ ní jẹ́wà lẹ́nu wọn tí ó jẹ́ ọkùn sí gbèdégbé tó sì ní wọn bí a ti ń fojú sọ̀rọ̀ wọn máa fẹnu sọ̀rọ̀ wọn máa fẹ́ka sọ̀rọ̀ wọn máa fẹ́sẹ̀ kó nínú ẹbí ọ̀fẹ́ ìṣe ẹgbẹ́ ìfẹ́ ti gbogbo àgbáyé tó ó lè fi aṣọ pé ọ àmọ́ ọmọlé ìfẹ́ nínú dẹ́dẹ́gbẹ̀rẹ̀ lọ́sàwọn sí ní ilẹ̀kùn ọlọ́ni fàyínàmá àlèkàlìbàláàbù kò mú tẹ́ dùgbòǹgbò ní dọ́kàn wà lè nà lè sọ àwàláwà àtẹ̀sí lọ́sẹ̀ ẹ̀kọ́ sọ díẹ̀ ọlọ́run sọ fún wa lórí kó mú mú tẹ̀sí lọ́sẹ̀ yìí inú sọ́lọ́tì فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون ọlọ́run ni wọ́n máa ń yẹ́ sí rúmọ́ láàyè láàrin àmàrùn ẹ̀ ń bá ń pè nǹkan mí mọ́lọ́ títún ń pè nǹkan lọ́lọ́ láàbùrọ̀ ànàláwù tí èyí lórí ìgbínpele ní ọlọ́ọ̀dẹ́rẹ́ fàyín máa ń sọ àbúrò ìdára ọ̀bẹ ìṣirò sẹ́rẹ̀ ọ̀dọ́ ọlọ́ọ̀bá rẹ̀ lọ́wọ́ ìsọ́dọ̀ màláíkà iná la ìpínlẹ̀ pèlè káàfíru àwọn tí ìbá ti mú ìròdúró wọn lè jèrè láéláé o inú súnà nílùú ọ̀sọ́rọ̀ bá àyòsọ́là tó tún tọ́ka ike ọlọ́ọ̀bá adékeọlá náà ní ìṣòro ń bẹ lọ́dọ̀ rẹ̀ àdìsọ́wà ní sọ́yọ́ mùsùlùmí tó jù sí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé amma innakum wọ́n ó mú yín lọ wájú sọ́dọ̀ ọlọ́run lọ́kọ̀ọ̀kan tó ti ní pé ẹ máa rí ọlọ́run bí ìgbà tẹ́ ẹ rí òtún balẹ̀ tí ó túmọ̀ ní pé ọlọ́run na lè fi ọlágbára ní àṣeṣe òun wájú rẹ̀ òun náà ó òun Bukhari látọ̀dọ̀ àdí ìgbóná kọ́nà sí ثم ينظر فلا يرى شيئا قدامه ثم ينظر بين يديه فتستقبله النار فمن استطاع منكم ان يتقي النار ولو بشك طبعا. آه، اجيد الله صلى الله عليه وسلم فسيتي كسي ان اياتي كل يقولوا باقي صلاه يوم باقي صلاه يوم باقي صلاه يوم باقي صلاه يوم باقي صلاه يوم باقي باقي صلاه يوم باقي صلاه يوم باقي

lẹ́yìn ìgbà náà yọ bẹ̀rẹ̀ tó wájú rẹ̀ ah, yọ wà rí iná rẹ̀ tí ń bọ̀ yìí iná rẹ̀ tí ń bọ̀ yìí fáwọn ní sàtọ́ àmì fún ẹ̀jẹ̀ tẹ́kìyà náírà ọlọ́wọ́ fi ṣe kìtà wà àníbi ọ̀sánlọ́lá àjọsánlá ọ̀wá síwájú tó lórí sára àjíṣe sára àjíṣe ó jẹ́ ìdòdó pàtàkì kọlọ́dàmù kó náà kódà bó ti kó o lé níyẹn ní odidi dàbí nù níbi tó o ní nǹkan ọwọ́ asẹ́ńbẹ̀ ọwọ́ ẹni wọn náà jẹ gbàdájì kó o fi àbí gbàdájì kó jẹ ọlọ́wọ́ forí rẹ̀ yóò sọ kó bìyà ni tẹ́tàrà àti ọlọ́run wa torí ẹ̀ sọ òbí di ara rẹ lórí gbogbo ọ̀nà ọ̀nà ti sàrà táwọn tó ń ti sàrà ní ìpín wọn sọ fún wọn gbalada wọn ló bí di ara lórí gbogbo ọ̀nà ọ̀nà àwọn lórí gbogbo ẹ̀sìn o ọ̀pọ̀ ìfọ́lọ̀ ìlànà tó ń kọ́ bí báwa náà ọlọ́tọ́ta lè fún àníkù wa. èyí tó nílẹ̀ sí nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ náà láti sọ pé ọlọ́ọ̀bà àlejò ọlá òun fún ara rẹ̀ òun náà ní kíni o òun náà ní yọ ṣe ètò ìṣirọ́sẹ́ fún ara rẹ̀ láìsí ní yóò pẹ̀lú láìka àkọ́kọ́ ọmọ ṣe àwọn mi sọ fún wọn láìpẹ́ ó ṣe táwọn èèyàn kan gbọ̀n ìyẹn lẹ́yìn ìtọ́lẹ́yìn náà láti sọ àti káàkiri àti mọ́mí ọlọ́ọ̀bà bóòlù ìṣirò yẹn ó tó wá jẹ́ ọlọ́ọ̀bá nìkan ló nímọ̀ bí nínú ìmọ̀ ọ̀pọ̀ ni àwọn ìtọ́kàn táyà kúrò àtọ́ táàdì ìsọ náà ní ká lọ. so ṣùgbọ́n ọlọ́ọ̀bá nìkan lákà yóò fi mọ ẹrú rẹ̀ nígbà tó náà bá rí sẹ́wọ̀n ah, pé a ìwọ tó ṣe dáadáa gbogbo dáadáa wọn ní ìpè ẹ̀kọ́ ó kéré ni ó tóbi ni wọn ní òfojú rẹ àìdá tó ń ṣe wọn ní ìpè ẹ̀kọ́ ó kéré ni ó tóbi ni wọn ní òfojú rẹ tọ́ba ajẹ́ pé mọ́mìnrin ni tó kú lórí ìlà tó kú lórí imán tọ́ba ọ̀fẹ́ fi ìyá ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ gbogbo àwọn ẹ̀jẹ̀ tó ti túbà ń túbà ni wọ́n kọ̀ òní kẹ̀jẹ̀ mọ́ àbájáde wọn wà fún ipò pẹ̀lú ilé àtìlẹ́ yìí ó à ah, ti dáadáa rẹ̀ ti borí ẹ̀dá àjẹ́nà ilé rẹ̀ yẹ́gbà rẹ̀. ṣùgbọ́n ẹgbẹ́ lọ bá fẹ́ fi ìyá rẹ̀ jẹ́ òun náà tó wá ní àwọn dáadáa rẹpẹtẹ tó ṣe ó sì láì dá ọlọ́wọ́ tó wá gbé síwájú pé eléyìí tó fi ṣe sàrà láti kòkòrò náà olóògbé wá bílíọ̀nù náírà lẹ̀ one billion naira tó gbélé káṣẹ pé òògùn rẹ ni iṣẹ́ rẹ ni tàbí kọ́kọ́ wo pé ewu olówó ni àti kọ́ sùn yòókù mẹ iṣẹ́ rẹ òògùn rẹ ni sọ̀rọ̀ pé ó ní iye ìyàtọ̀ jẹ́ pé kídìnì kan ní lò ẹ̀yọ kan títí ń lò ọlọ́gbà lọ́dọ̀ ẹ̀ nìkejì iye mílíọ̀nù láì ilé ìtọ́jú rẹ̀ àsìkò bàbá ìlú ti fi lò bí ìwọ wá sí òtẹ ìlú tí ń lo kídìnì méjèèjì tó fi ń lò bọ̀ wo tó bá ti déédé àwọn rẹ̀ tó fi ń sọ̀rọ̀ tẹ́lómi yìí fi ẹ̀bọ̀lọ̀bọ̀lọ̀ tó wọ̀ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ọyá ìṣirò rẹ̀ yá máa ti sọ ìyí tó bá yọ jẹ́ nínú owó tó mọ̀ wọ́n sí ìtàn àwọn tó sẹ́kù ojú rẹ̀ tó fi rí na àwọn èèyàn máa ń tíráàbù lọ India wọ́n ń tíráàbù lọ rí sílẹ̀ àdókù abẹ́rẹ́ sọ́júrì lórí rẹ̀ gbogbo olè lálàáfíà mọ̀ lọ Canada tẹ́lẹ̀ tó fún wọn tó bá bọ̀ mo sì fún ọ láti lò tí ń lò bọ̀ títí títí títí títí kò tó fi lọ́jọ́ alẹ́ rẹ̀ tí rò rọra ó ná wà ní pé ha nǹkan lálẹ́ tí ń jẹ́ ìtààmù nù ṣùgbọ́n náà àríkò ní pèlè kí ló fi ojú ṣe fọ́lọ́ kí lọ fọwọ́ ṣe fọ́lọ́ kí lọ fẹsẹ̀ rẹ ṣe fọ́lọ́ àlàáfíà rẹ kí ló fi ṣe fọ́lọ́ àlàáfíà ò ṣe fowó rà òun ló ṣe fowó rà ìtọ́jú ní ẹgbẹ́ dàgbà wa tó ju mi ní ìsanwó ẹ̀dàgbà fún mi lóògùn ní ìsanwó ṣùgbọ́n kọ́ jẹ́ kára àti ọ̀sẹ̀ kò ṣe fowó rà kò ṣe fowó rà rárá èyí tó bá ṣe fowó rà ní kò ní ìdí ìrògùn wọn ìdólẹ́ làáfíà ẹ̀dá fún ẹ sáṣẹ̀ ìta fún mi àlàáfíà mo nídìí kò nídìí ìnídìí ògùn abóhùn lè yẹn nídìí àlàáfíà ìyẹn nídìí mọ́mọ́ bá lóògùn tó tán bá ní ká làáfíà òde òun kí dọ̀fà làáfíà òṣèfọ́ lọ́wọ́ pé ẹ̀rù jẹ́ pé nítorí ẹ̀ bá pé dáadáa tó jẹ́ fúnmi ní òdodo tó o bá ti síkì tó o sì dìde ní ẹ̀sìnkínẹ́sì báyìí ó yẹ kí ìbára rẹ̀ kún lé mu ìgbà ọlọ́run ló kàn sí o o tó fi ń jáde sí kéde mo ti fẹ́ bá wà. kéde fún amúra ti wá ọkùnrin yìí èdè báyìí tẹ́lẹ̀ ẹgbẹ́ bá ti kú ọlọ́jọ́ ọ̀pá nílò ní o tó fi ń jáde sí ní. àwọn èèyàn ti ń dúdú wọn ti ń gbé lórí kòrónà ní ìjọba tó ń yà àmì wọ́n ti tẹ́jẹ̀ lórí wáza ìjó burúkú pé kòrónà ti lọ tí ẹ ti ń jó tí ẹ tó ti ń yàwọ́ lọ́rùn tó nígbà tí kòrónà ti tó tó káàmù <laughs> ẹgbẹ́ lọ́rùn so ẹlọ́sọ̀kọ́ ayé dárúdú ní ìmọ́tàlá ìlà àkóso bẹ́ẹ̀ tilẹ̀ fẹ́ ka ìrọ̀rọ̀ ọlọ́gbó ẹ máa rí kàdùnà ẹ̀mí lè sọpọ́ tán nígbà tí àbá lè sọpọ́ tán kó láti wá sọ pé dáadáa tá a ti ń lé ayé ó ṣe déédéé ìkẹ́ ọlọ́run tó fi sára wa kọjọ́ra mọ̀ ọlọ́run bá nígbà láti sọ fún wa nínú súrọ́dọ̀ alẹ́ ìmọ̀ràn àyà one eighty one àti one eighty two ọlọ́run bá sọ pé laqad sami'a Allahu qawla alladhina qalu inna Allaha faqirun wa nahnu aghniya sanaktubu ma qalu wa qatlahumul anbiya'a bighayri haqqin wa naqulu dhuqu adhabal hadid ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام بالعبيد. ọlọ́run òun náà ni ó ṣe ìṣirò fún wa lọ́nà tọ́gbà mọ̀ tọ́gbà gbé kalẹ̀ tọkọjá àlàáfẹ́ ìṣe wa onímọ̀lẹ́kì ọ̀gídì kò sì ní sábòsí sẹ́nì kankan bó ti lè wọn kò ní sábòsí bẹ́ẹ̀ bó ti lè rò tó lọ́lọ́run sọ fún wa ní sọ́tà alẹ́ ìmọ̀ràn ayàwó ìtiwá náà ìtiwá ìtú ìgbé lakọ́tẹ́sẹ́ mi aláwọ̀ káwọ́lá lẹ́bi iná pọ́ọ́lù ọlọ́run ló ti gbọ́rọ̀ àwọn kan náà àwọn Yahudi ètè gbogbo wọn àwọn kan náà àwọn Yahudi tí wọ́n sọ yìí pé iná ńlá àpàtì irun lẹ́nu fihàn wọn lólóṣì lọ́lọ́run tálákà lọ́lọ́run. nígbà wọn ò ní mọ́tò àtẹ́lẹ́wájú ò ní jẹ mọ́ wọ́n ti ń jẹ́ lọ tẹ́lẹ̀ wọn ò bá rí jẹ mọ́. ẹlòmíì sọ pé kòrónà ilé yìí o kì í ti dọ̀dọ̀ lọ́wọ́ àwọn èèyàn ní ẹ̀ fà o ẹlòmíì ní rárá ẹlòmíì ń bá àwọn já o lórí tìrìtìrì lórí tìrìtì. kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ láyé tí ò ní jẹ́ pé ọlọ́run àti ó sì yọ̀ǹda rẹ̀ ìtọ́wọ́ àti mùsíbà nìyẹn. wàmọ́ wàmọ́ asọ́ọ̀bà fún mi mùsíbà ti ń fábí máa kásábá tẹ́ èdè kún bọ́ọ̀yà àpò kò sí mùsíbà kan tí ó ṣẹlẹ̀ sí ẹ̀yìn ọlọ́run tó ń lójú kó ń bí gbogbo táwọn ẹ̀dẹ́ ènìyàn fi ń lọ sí súríà gbogbo àwọn èèyàn ń pápá pupa ní súríà wọn á sì sí wọn bí ẹja ó sì fi ó sì fi nǹkan kan náà di orí wọn pọ̀ àdá kẹ́míkà oríṣiríṣi nítorí pé eh, Bashar al-Assad tọ́ka lè wà lórí ipò ọmọkù mẹ́ àwọn kan sì ń gbé àwọn orílẹ̀-èdè ní ìsọ̀kọ́ fẹ́rẹ̀ kù mẹ́ wọ́n sì dàlú gbogbo yàtí ẹ̀sìn àwọn èèyàn ní àní ọjọ́ mẹ́ta amẹ́ríkà yìí bọ́ọ̀bù ti ń pẹ́ ìyẹn tí ọ̀lẹ́ dà two hundred thousand wọ́n sì yìnbọn ọjọ́ mẹ́ta wọ́n bẹ́ẹ̀ tiẹ́ gbóògùn sí ní ìjọba rẹ̀. katapila ọmọ mi bẹ́ẹ̀rù katapila náà ọmọ mi kọ́ ọ̀yẹ̀ dàbẹ̀ nílùú ọmọ ẹ̀kú two hundred thousand north less than two hundred thousand lóde ni wọ́n sì yìn bọ́ọ̀bù yẹn fọ́jọ́ mẹ́ta léra wọn. wọ́n ṣe ìṣirò láàrin ọdún méjì èèyàn tó kú ní iraaki nítorí àtẹkùbọ ogun tí wọ́n jà tí wọ́n fi gba tí wọ́n fi lé sọdáàmù lọ kọ lẹsà two million ẹ lọ tẹsí náà ṣe kòrónà wa délé ajé ni wọ́n ń ṣe ní fìlọ ní fìlọ kòróbì kan kòróbì kan náà àti china lásán ẹ kòrò yìí gbogbo kọ́ńtì kọ̀ọ̀kan o tí kòrónà bá tí kòrónà bá ti dé gbogbo kọ́ńtì kọ̀ọ̀kan tó gùn òde tí nǹkan òde kọlọ̀kọ́sà ni wà ó kọlọ̀kọ́sà ni wà ó káàná láàánú ara wa ọlọ́mọ ọlọ́ba àlejò láti pé àwọn máa ń fẹ́ra àrùn yẹrẹ àmọ́ fún máa ń fi sàmà láti dáná ní ọ̀dọ́ ọlọ́ àlejò ẹ̀sà àmì ẹ̀jí bẹ́ lórí ilẹ̀ ẹ̀jí mẹ́sàmọ̀ náà wọn náà èyàn ọ̀gá ẹjọ́ lọ́jì rẹ̀ omi ìgbẹ́kọ̀ tún ìtì ẹ̀dí ọmọ bí ẹranko kọ́ wa máa pa ọmọ tí tó bá wò lórí ẹ̀ kọpa ń pa púpa ní ọ̀pójúmù ọba jẹ́gẹ́ ọlọ́run ọlọ́run bá lè pẹ́lá pé pé dáálíkà ọlọ́run bá lè pẹ́lá pé pé lákọ́dítẹ́ ní aláwò kọ́ọ̀lẹ̀ lẹ́bí iná pàọ́lù iná lọ́wọ́ àbàkírò dáná ọ̀gbìnìyà ọlọ́run ti ọlọ́run ti gbọ́ gbólú àwọn tí wọ́n sọ yí pé ọlọ́run bá iná yẹ̀wù jẹ́ pé òtòṣì ni wọ́n ti orí nǹkan gidi jẹ mọ́ fáwọn ni àwọn làwọn lọ́rọ̀ sanaktubu ma qalu ọlọ́ni ti ń sọ mà wá kọ́ọ̀lẹ̀ ọ̀kọ́tí làwọn àbí yá àgẹ́rẹ́ àkè pípa ti ń pa àwọn ànábì ọlọ́run lọ́nà tí ọ̀gbà dá akọ gbogbo oyún náà akọ gbogbo oyún náà lẹ̀ wọ́n náà kú lùdú kó àdábẹ̀lẹ̀ àyè àwọn àtọkùnrin fún wọn lọ dónú náà yà iná tí máa dóyàn dáàlì kàtí máa kọ́ dàmẹ́tẹ̀ èdè ikún á sì máa sọ fún wọn pé tẹ́ ẹ ti síwájú lọ́fàá o wọn náà lọ àlẹ́ ìtàkùn ọlọ́ọ̀bá adájọ́ ọlọ́ọ̀ kì í sàbòsí sí ẹ̀dá kankan nínú tó láti kùsí láti àbọ̀ sí ìjọba ni mo ní àmìlà sọ́ọ̀lì àǹfààní náà sì rí ẹ̀bá ti dáadáa ó sì forí ara ẹ̀ wà mí ní asá àbá àlẹ́ ha ẹ̀bá wà ìdá òun náà sì forí ara ẹ̀ lọ́jẹ́ ìyá jẹ fún lọ́jẹ́ ìnira fún ọmọ arọ búkà bíkọ làámì lélẹ́ àbí ìdẹ ọlọ́ọ̀bá rẹ kò ní í ṣe àbòsí kan ìdí tá a dùn sí ni insha Allah ọlọ́ọ̀bá àlekè ọlá òun náà ni ó ṣe òun ni ó ṣe ìṣirò ṣẹ́ fúnra rẹ̀ gbogbo ẹ̀ yọ ọ̀gá tó nìkan lọ́mọ ṣùgbọ́n yọ ọ̀kan bẹ́ẹ̀ gbé kò sí àbùsí kẹ̀kẹ́ tó náà bó ṣe pẹ̀lú ẹnìbọ̀dì so ẹ̀tọ́ wá ní ìbéèrè àló ní observation tó fẹ́ kí ìtẹ̀yọ́ tó fi dá sí kó máa tẹ àtẹ̀rẹ́ńtẹ́ sí nọ́mbà tá a fẹ́ pè zero eight zero seven nine three. 41824 080 793 41824 080 793 41824 نعم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا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 lòtàjú wá béèrè pé bóòlù ní ṣiṣẹ́ ṣé ìkan náà àwọn obìnrin yẹn ni yóò mọ kí ìwọ̀n lọ ní àbí wọ́n kí wọ́n parí wọn lọ́dọ̀tọ̀ kí wọ́n parí ìlú wọn lọ́dọ̀tọ̀ ni ọ̀tọ̀tọ̀ ni wọ́n kí wọn ṣàlá Thank